الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعلين الأيا وانتي أتتا سواجه النميمة من كبائر الذنوب وفوفوتي سي إنه ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ ni o. wọ̀nyẹ naqulu al-kalam bayna an-nasi bi qasdi al-ifsad ìsì là ń pè lófòófó òun ni kéèyàn máa gbé ọ̀rọ̀ kiri láàrin àwọn èèyàn pẹ̀lú àníyàn pé àfẹ́ da àárín ara wọn rú ọ̀gbọ́n tó wí ń parẹ́ nígbà tẹ́ ẹ̀ sí ń bẹ̀ lánàá ní tí ń wí nìyí. ṣùgbọ́n ẹni tí ń bá ń gbé ọ̀rọ̀ ọ̀tún ń gbé lọ fósì ń gbé tósì ń gbé fọ́tún pẹ̀lú àníyàn á á da àárín wọn rú á sọ wọn dọ̀tá ara wọn ìdí ń jó fòfó nù. وهي من أعظم أسباب التقاطع والشحناء بين الناس òfófó ṣíṣe yìí nínú okùnfà tí tí sì máa fa ìbínú ìjà láàrin àwọn èèyàn ọ̀kan pàtàkì lòfófó lidhalika torí gbogbo eléyìí hazzara minha rasulu sallallahu alayhi wa sallam ní òjíṣẹ́ ọlọ́run alẹ́kùn kí ọtí àtọ́là ọmọ bá nẹ́bùa Muhammad sallallahu alayhi ló ṣe kí wá lọ o pé ká jìnnà sófófó o ntọ́lọ́wọ́n ní sí òfófó o. وأخبر عن العقوبة الشديدة لمن يعمل هذا العمل قدو جامع àwọn ẹ̀yà tó le tó lágbáà tọ́lọ́wọ́ fi jẹ olófòfó láyé lálùkìyàmà nínú sàárè ìyà ń bẹ fún ẹni tó bá jẹ olófòfó anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sì ṣàlàyé rẹ̀ fún wa alfawaid àwọn àǹfààní tá a rí múni ní sọmárì alùhùlà alákọ̀ọ́kọ́ tahrimu namimati wa annaha min kaba'ir dhunub àti haramu èèwọ̀ ni èèyàn máa sọ fúfú òṣìṣẹ́ nínú ẹ̀ṣẹ̀ kékeré min kaba'ir dhunub àwọn ẹ̀yà ńláńlá ẹ̀ṣẹ̀ ọ̀lọ́wà. الثانية الأكدي العقوبة الشديدة liman fa'ala hadhihi al-ma'siyah tọ́ èèyàn bá wá sọ fúnfún tí wọ́n wí fún un pé haramu ni kí ọ̀tá lé ọmọ pé ìyàtọ̀ lágbára ìyàtọ̀ lé ńbẹ ńlẹ̀ fún ọ̀dọ̀ ọlọ́run lọ́mọdé ajíyà o kọjá wa náà jìnnà sí gbogbo ohun ó jẹ́ kí èèyàn tọ́ sí yà o ara ń tẹ̀yàn bí tọ́ sí yà ọlọ́run wọn ṣiṣẹ́ o lọ́mọ ṣàṣàánú wa kọ́ sọ wa bẹ́ẹ̀. gbẹ̀ntọ́ jáde wò fún ọba amasa wò wọ́n sàn bẹ́ẹ̀ o wọ́n fi wẹ́ kàwá náà o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم